أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله وبعلا نجلو ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa aṣíwá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúpa nábi náà tàwọn ará rí ràtàwọn sọ̀hábà rẹ̀ ń tẹ́lọ́wọ́n bá kó sànú àwa náà tọ́lọ́wọ́n òbí wa tàwọn alfáwà tàwọn gbogbo àwọn jama lọ́kùnrin wa lóbìnrin lọ́bàjẹ́ àti lábẹ́ olùmọ́sáfà àánú ẹ̀yí wa kò láyàtìlá kìyàmà bóyá mi ní islam àti ìkàwà káàkọ̀ sórí ètò àgbọ́yé islam èyí tí ń wáyé láti markaz mọ̀rọ̀gbọ́nà kàtọ́ọ̀bù islamic adnaimẹ̀ yáwọ̀ bá gbàgbé ọ̀rọ̀ nípa pàtàkì àdúrà ní àmàwà sọ àti ọlá tọ́wà bí kùrán kẹrí nǹkan máa fi tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́wọ́ bá lónìí àwòníyà òní lórí ọ̀rọ̀ àdúrà náà ní pé àdúrà òsì àdúrà náà ní nǹkan àjá mọ̀mí ní pàápàá jùlọ lásìkò tí wà ní olùkú mùsùlùmí ìsíànà àbáyọ ju àdúrà lọ wọ́n máa ta àdúrà lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ ọba mọ́ta àdúrà ọlọ́ba àwọn tó a jẹ́ sábà bí àdúgbà àdúrà wa lónìí sábẹ́bà ọlọ́run ní ọ̀rọ̀ ń pa ìrun kíkí ọ̀rọ̀ nípa ìrun kíkí ìrun wà nù irinṣẹ́ tọ́lọ́mọ fi gbàdúrà yẹn قالوا سبحانه القرآن بأجل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعنوا بالصبر والصلاة إن الله مع الصابرين قالوا بني يا أيها الذين آمنوا أخيين تقلوا بقلوا استعنوا بالصبر وما وراء الله يعني أما سبع بالصبر قدوا سوروا الصلاة أخيرون inna Allah ma sabirin da ibi ọlọ́wọ́ wà pẹ̀lú àwọn tí wọ́n ti sùúrù oye a ma rí pé an kínu nínú wàláyà agbára musulmi ni asfaratu nọ́ọ̀rọ̀ inú tari yẹn ìbẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ bí èsù gbogbo àǹkan tí kí ìgbàtàwọn yẹn kúrò قال الله ولي الذين آمنوا يخرج من الظلمات إلى النور الذين كفروا أولياءهم التاغوت يخرجون من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون قال أني ولي الله ولي الذين آمنوا الله أني ولي أهل الفيت أهل الفقلي الذين آمنوا أما أتمنى إيماني الله أنكم ذلك نوع وكفر أكفر الله الظلمات àwọn òkùnkùn lọ́dún òkùnkùn pọ̀ níye kílẹ̀ nọ́ọ̀rù fún ìbálẹ̀ olólùkọ́múfúrad fún ìbálẹ̀ ìbálẹ̀ kanáà lọ́wọ́ ìbálẹ̀ islam ìbálẹ̀ kìí méjì ẹ̀lẹ́ tí wọ́n lo anwar ìbálẹ̀ ní kùrán nára ò nígbà nọ́ọ̀rù nọ́ọ̀rù nọ́ọ̀rù nọ́ọ̀rù aláwọ̀lẹ́ ìlẹ́dínà amánu yóò kọrọ jùmínà zolomati ilẹ̀ nọ́ọ̀rù bẹ́ẹ̀ lábẹ́ ìṣesí ẹgbẹ́ káàkiri ó bí wa ọlọ́wọ́ bá ní wọ̀lẹ́dínà kẹfàrà olè àwùtàgùs àwọn kìfìrí tí wọ́n ọ̀gá tí wọ́n ṣètọ́n ìgbìmọ̀ òmìnà nóòrì ìlànà ìkọ̀ pàtàkì mẹ́lẹ̀ ìsinú kòkò báyìí asùpàbù náà rẹ̀ ń fi àkàlìdùn wọ́n àwọn èrò náà wọ́n bá wà ní ọgbẹ̀rẹ̀ ọlọ́mọ̀ bóò láti wá máa ní àlékún ìmọ́lẹ̀ yìí àlékún ìmọ́lẹ̀ yìí láti máa rí náà níbi ìrun gbogbo mùsùlùmí láti gbìyànjú láti máa kírun lásìkò ọlọ́run ọba gbogbo iṣẹ́ ìsìláàmù tó lọ ń bẹ̀rẹ̀ wá ká máa ṣe ká gbáwẹ̀ ká yọ zàká ká lọ sí hajj ká máa kírun gbogbo bàtà irun nìkan kéré ni ọlọ́run fi rájú bìrìlù wá bá ẹ̀dùn sí ìsẹ̀lẹ̀ gbogbo àwọn sẹ́yìn kù ọlọ́mọ fi ń bẹ̀rẹ̀ ìbìrìlù ni àlẹ́yìn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ti dáìní dáìní ọ̀pọ̀lọpọ̀ ọ̀run ọlọ́ni ara ọ̀ ilé ìsìnkáṣẹ́ pẹ̀lú ìran ìbìrìlù sọ́lé pé Muhammad wà ní sallallahu alaihi wa sallam àlẹ́yìn wà ní ìrìnàjò mọ́ ní ìrìnàjò mọ́ láti láti ìgbésàlẹ̀ ògo sí ìdí lọ nítorí ìhùn nítorí ìhùn láàbọ̀ ń jàpé òṣèré ìrú sí ìlànà ìgbésí ayé wa nígbà wọn rí nínú ìrìnàjò yẹn ọdún mẹ́tàlá àkọ́kọ́ táwọn ibi ìfìsìkolo Islam ní mẹ́kúta kò sọ̀rọ̀ ìfẹ́ sí wọn àṣùgbà àwọn yẹn náfìlà òru dáyọ mozambique kúmi lẹ́yìn àwọn yẹn náfìlà àmọ́ kò sí àṣùgbà àìlà àlà asar magrib àtàrí ìrìn àjò láì ìrìn àjò ìmọ̀ní ọgbà ọdẹ jẹ́kálẹ̀ nígbà Muhammad abisi jẹ́ àkókò ọlọ́run jẹ́ bí parasí gbogbo ànábì ọlọ́run lára gbogbo ànábì ọlọ́run lára lọ́gbọ̀n dìde gbogbo alọ́dà àgbẹ̀gbẹ̀ bá wà níbi Adam ìdí láti bí Isa ọmọ Mariam ànábì ọlọ́run bá gbà ó ní yẹwa gbogbo ọlọ́run jẹ́ parasí gbogbo wa kàdí ànábì Muhammad ní kí wọ́n wọ́kẹ́ bàbá àgbà ní Jerusalem mẹ́tìlá ọ̀sán لا إله إلا الله الله بارك كان بيتكلم الله أكبر أبي وا وا وا نبي تكافو جبريل قال يا وا وا نبي كافو بايدا بايدا دا حمد تو انو كافو جبريل يقول كافو جبريل وانا اه محمد خيره هو لو بيقول واسواجو هو يقول امام المرسلين الله أكبر ìmáàmù mọ̀tẹ́kìn òun ni ìmáàmù gbà mọ́sẹ̀l àwọn tó rán sí àwọn anábì ọlọ́ba anábì gbogbo gbogbo wọn wọ́n yẹn mẹ́kọ́ sílà méjì pẹ̀lú wọn ìgbà wọn sì wá gbéra ìsìráìlì wọn ti ṣe ìsìráìlì láti Mẹ́kà lọ sí Jerusalem wọn á mímí iraj wọn á gbéra láti Jerusalem wọn á lọ sí màkejì ìgbésí wọn kò fún wa dé wọn bá anábì ọlọ́ba mi la ilaha ìmú tó fi ń ṣeré wù ìmú tẹ́ ń ṣe wòlímà tẹ́kùnmú tó tẹ́ẹ̀kírùn ìtàkùn tẹ́ẹ̀kùnmú tó tẹ́ẹ̀kírùn ìmú tẹ́ ń ṣe àwò tẹ́ẹ̀kùnmú tó tẹ́ẹ̀kírùn ìdáyà burúgbà islam islam ìdámú pàtàkì sọ́nà àkọ́mọ́ pàtàkì àgbà níbi adam àti àríbi islam sábọ̀ ó sábà sí wọ́n sí ọjọ́ àfún wọ́n sábà keje ọlọ́ọ̀bà àgbà níbi ọlọ́ọ̀bà faratilé kan faratilé kan ó dàmọ́ wẹ́ẹ́rẹ́ níwájú ẹ̀wọ́n tó kọ́ ọ́ tó pé ọlọ́run kò fi lè kí wá sí Ibrahim wọ́n láti wọ́n rí bí àwọn afá àmọ́ ti ṣe òun wọ́n náà mọ wẹ́ẹ́rẹ́ níwájú ẹ̀ máa ń ta ilé yìí tiẹ̀ wọ́n ní bàbá yín àgbàdo bàbá rẹ̀ àgbàdo Ibrahim àwọn ọmọ mùsùlùmí tí wọ́n kú láì tí ti bàkàn ní wọ́n wà wájú rẹ̀ yìí wọ́n ti fara tiẹ̀ wọ́n ti dé ti Mahamud àwọn màláìkà 70,000 three thousand angels ní wọn wọ́n lójúmọ́ tó máa ṣe àfàmọ́fọ́lọ́ ọba tó máa ṣe kàwásùkọ́ ọba tí wọ́n ti lọ mọ́ta yẹn làwọn wọ̀ bẹ̀ ọmọ ẹ̀yìn máa lọ mọ́ta lọ lẹ́ẹ̀mejì ẹ̀mí tàbí bẹ́ẹ̀ lọ wọ́n máa lẹ́gbẹ̀ẹ́ ti wọ̀ bẹ̀ fún mi tẹ̀lé bá wọ̀ bẹ̀ ní jáde ní káàdì tẹ́lẹ̀ lọ fètò. wọ́n máa dé sọ́mà tó dé lọ́hùn ìdúró àti ibi tí mi ò rí mi àti ibi tí mi ò wọ́n máa lọ lókun. wọ́n máa lọ هنا اترك خليل خليلا اه يبقى ان يوجد في الاسئله àbí yóò sì mọ̀ díẹ̀ sẹ́lẹ̀ ọlọ́wà oríṣi ìpínlẹ̀ ìgbọ̀rọ̀ táyọ̀ bẹ̀yẹ ìṣẹ́ ẹ̀yà ìlànà anábì ló tó bẹ̀ sallallahu alaihi wa sallam lóṣù àgbéra ọlọ́wà ń bí anábì lọ ọwà bí ààyè kan ẹgbẹ̀dẹ̀ sídìrọ̀ tó mú ta òpin ààyè òpin ààyè ní ẹ̀mà dé mú ta ha kò sí ààyè kankan ní ẹ̀rẹ́ bí kan lọ ولا يبو حايع كان واسطة رضي الله عنهم اجمعين قمت انا بقى نجي الصورة له وقلني النور انا راو الله اكبر قالوا له قالوا النور لماذا انا اراو اري بقوة قاموا بقوة قاموا بالي بكل رواي ما إسلام ما في توقف في مسلم رب الاسلام والله ما له النور انا يبو حايع انا راو بمداري wọ́n wọ́n drive lálẹ́ tó bá tẹ̀wọ́n náà ní sọ́lọ́ nígbà wọ́n kọ́ ọkọ̀ ọkọ̀ mi káfí malẹ̀ tọ́lọ́ ọ̀gá sọ pé malẹ̀ gan ni hijabu rẹ̀ ṣùgbọ́n wọ̀ tààlà àtàbí wọ́n ti kí hijabu ìmalẹ̀ yẹn kúrò sí malẹ̀ yẹn kúrò wọ́n fi ojú rẹ̀ ṣùgbọ́n wọ̀ tààlà wọ́ fún àfilẹ̀ kúrò yọ dáadọ̀ Allahu akbar ọlọ́run wá fún nírun bí àìsí ìgbìmọ̀ tẹ̀lé àwọn aṣẹ́ àdébùfọ́kù bẹnu sílà sọ̀rọ̀ àti òṣèlú àfihàn a ma fi dáwà kàkẹ́ kéré yẹ pé ìsáàmù ládà ìdàgbàsílmùntà bí a ma dàlà ṣàkà ilmùsàfà ọkàmù wàtàláhì máa mi lòhó báwọ̀ a ilẹ̀ yìí ṣẹ̀dì lulkuwa ìsáàmù ládà ìdàgbàsílmùntà ayé kani dókani ìdàgbàsílmùntà lè a ma dàlà ṣàkà ilmùsàfà Ahmad ni, Ahmad ni, Ahmad láṣíkà kò sí ẹ̀mẹ́jẹ̀ pẹ̀lú mustapha mustapha ẹni ẹ̀sà ayẹ lónìí ayẹyẹ ọmọkàámù wọ̀tọ́lá imáàmì ṣùgbọ́n ayé kání ọ̀ṣọ́lọ́ bọ́ kò sí rẹ̀ kò sí rẹ̀ imáàmì ṣùgbọ́n àwọn ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ìlú kọwa ọlọ́wà alábàá jùlọ kọwa kẹwàá yìí kọwa yìí wọ́n fún bẹ́nà mẹ́rúnì mẹ́rúnì محمد أبا يا أيها الذين آمنوا استعنوا بالصبر والصلاة إن الله مع الصابرين أما ورع الله بعد فلوكني رسول أسلوكي بذكر وشبه والله أنت لا أسلوك من الله مسلمين يجب أن سكما لي عن سكما عن دين كلا وندى النبي محمد صلى الله عليه وسلم قد يأكل مع الصلاة يجب في جلد الله هو أن يكون صلى yóò máa wà báyìí láti ọ̀pọ̀ báyìí títí di di àìlà tó ti kírun wọn àìlà ń jẹ máa lọ́kùnrin tó ti kírun lọ́lú ọkọ rẹ̀ ó ti dé wọn àgbo sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀yà fẹ́ láàrin àṣùbá yẹn sí zúrù yẹn tó bá wà ìdálókù then ìbálẹ̀ yẹn kú láàrẹ̀ ìbálẹ̀ wà láàrẹ̀ ìkàrí ìṣàkọlọ́bẹ̀ fẹ́fẹ́rẹ̀ sí ọ mùsùlùmí wọn tẹ̀ ń sọ ní ìbára bí ọmọ ìyá mìíràn Islam ni wọ́n yẹn bọ́ ẹni kankan wa bẹ́ẹ̀ ni àyílà sí asu bẹ́ẹ̀ ni asu sí ibi ṣe bẹ́ẹ̀ always ọwà nù ọbí ti gbẹ́lẹ̀ ọlọ́wọ́ bọ̀ sùhánà wọ̀tàálà ní wọ́n sọ ti kí lọ́dà àyàfi tí wọ́n fún ara lè fa ìmọ́lẹ̀ yẹn kúrò lára rẹ̀ lóko ọ̀nà wo ló máa ń bẹ̀rẹ̀ ìmọ́lẹ̀ yà mùsùlùmí kí lọ́sùn bá dìde fún wa ní ìmọ́lẹ̀ ọlọ́wọ́ bá láàrin àsùnbá àti zó حين يزني وهو مؤمن والعاشق السارق حين يسرق وهو مؤمن والعاشق الشارب حين يسرق وهو مؤمن الذي أنزي تكون ما في الدنيا لا تكون في الدنيا قد مؤمن وكما لا يكون إيمان إيمانه وقفه إذا ولي الذين عمدوا كان اجتماع جالي وجين دونيكا وجين دونيكا أخبر عن جالي لا أوه إيش مؤمن ما أبو أه، سيو إمام قبل على سنو كاين wọ́n mú ti àwọn mẹ́kúnlẹ̀ wọ́n bẹ́ gà ní àbọ́ ọjà àlúbí jojúmọ́ ẹ̀mà kọ̀sẹ́mọ̀ tí lẹ́yìn àkọ́nkà fàfàálẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ wọ́n mú ìgbàjà ọkọ̀ mẹ́ntì ìmọ́lẹ̀ ní ìrún ọlọ́wọ́ adé ìròyìn 50 kọ́lẹ̀bí Muhammad sallallahu alaihi wasallam àádọ́ta ọmọ ìrìn sallallahu alaihi wasallam

pẹ̀lẹ́pẹ̀lẹ́ là máa fi sílé àdúgbò márùn kò mẹ́kò 55 ìjọba musa ní àkókò padà àbí wàá kórè láti sílẹ̀ mùtá sí sọ́mà kẹfà lọ́dọ̀ àbí musa wàá kórè ní ẹ̀mẹsàn wọ́n á di 55 kò mẹ́ wọ́n kò 5 wọ́n kò márùn péré àbí wàá nábì musa àbí musa márùn ìjìnlẹ̀ tó padà àlábì ní àà ọ̀gá ní ojúmọ̀ ojú ń kì ní ẹgbẹ́ níbi mẹ́gbẹ́ nípa àwọn àtọ́ alẹ́ báyìí wà ní ọlọ́kọ̀lá kókó kú ẹyọ̀kan ó rí èyí àmọ́kíláṣẹ́ àwọn àgbà márùn-ún ojú ń kì ní ẹ̀nẹ́sọ̀gbọ̀n àgbà bẹ́ẹ̀ ni márùn-ún ní àkàdẹ̀ ni ẹ̀kùn kẹrẹ mọ̀jẹ́ 10 ẹ̀kùn àti 50 ẹgbọ́gbà gbogbo ẹni tí ọ̀há kí márùn-ún ìkẹsì mùsùlùmí ni العهد بيننا وبينهم الصلاة من تركها فقد كفر لكنه فقد أشرك اليوم àdéhùn tó wà láàrin ọmọ mùsùlùmí wọ mùsùlùmí ọkùnrin ní ẹni obìnrin ní ọni ipò ọlọ́wọ́n ọba aláàjọ tó wà wọ́pẹ̀lẹ̀ ṣọ́láàtì náà ni ọ̀rọ̀ ìkára kan bóyá níwájú kírun wọ́n kà síbáà rẹ̀ fọ́wọ́ kára oṣù kẹfì nìkan ló mọ̀ fọ́kà yàmà ìbájá fi òṣèré ọ̀nà bí ti bèèrè rẹ̀ lé ní ọ̀rọ̀lọ́wọ́ àlọ́sílà bó ti ṣe ìgbà láti maka sí madina ni nínú adá ìfọ́gbé kù bá àlọ́gbẹ̀ madina ó ti dárí gbogbo madina ní ìtẹ́lẹ̀ ìlú kan ni kí ìlú ti parí bí ẹ̀fẹ́ ń bọ́ wákà lọ tó dé darabá jù ó di ọyẹ ìlú ti kan ni kú bá bíi máa kàkó sọkọ pọ̀ nù lẹ́yìn káábà tí wọ́n kọ́ tálẹ́bì bàbá bàbá wa lẹ́yìn ìgbà tó báwo lọ́pẹ́ nípa lọ fíyàjì nípa lọ sí ziyara madina tó bá kú tó bí sí kọwà lè ní rákà méjì tó bá ọlọ́run ní alẹ́bí ni wọ́n fún láàrin ẹ̀tọ́ sí iṣẹ́ umuran ọlọ́run ní mẹ́ta kọ̀kọ́ kọ́kọ́ tó pẹ́ ọlọ́run bá ní wàá bá mi dé wọn sọ abẹ́ wa bẹ́ẹ̀ sí kíw irun yẹn náà láti máa fi wá ràn ọlọ́run bá àwọn ààyè tí a máa fi wá tọrọ àdúrà lórí inú òun náà ní àwọn ààyè ńláńláwọ̀n ó bí wa àwọn àyíká rẹ̀ tí máa ń kìrù lọ́wọ́ tí muhammed bá ń kìrù bẹ̀rẹ̀ ní ẹ̀wọ̀ ẹni Allahu akbaru Allahu akbaru anábìdí wọ́n tó ń gbọ́ kó lọ sí Allahu akbaru Allahu akbaru ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé Ìjọba ìjọba ìjọba ìfọ̀lọ́wọ́ bá nìkan tó tó tó tó tó tó tó tó tó tó tó ولا تطيع اشهد ان لا اله الا الله النبي يقول لك ماشي الشيطان وتعوى وتعوى الشيطان ان الشيطان لكم عبد الله يدعو عدوا رجلك تبع وين تي ولو كانوا وين كاي ناوي اشهد ان لا اله الا الله كاين لو اشهد ان لا اله الا الله هذا الشيطان بيسوى لك وعده لا شريك له ما تمو الله ìdálẹ́bí ní káwí kọ́lọ̀ owó owó yẹn yóò ní sí owó ọ̀dà owó jẹ́ àmì ní sí ayé rẹ̀ nù aṣíhádù anna muhammadar rasulullah alimkẹta pé aṣíhádù anna muhammadar rasulullah kíláwì sallallahu alaihi wasallam bá a sọ̀rọ̀ pé náà ayé sallallahu alaihi wasallam kò ní àkílẹ̀ mẹ́ta sáà kò sí sílẹ̀ ayà sàlátù ń bọ̀ wá ọgá wa ń sọ pé ká sọ يعني حي على الصلاة أنا أقول لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا لا بقى في الشنو يقوم يسيمون فأبقى سيوم صلوبة هيا للصلاة يواج يعني تواع يبقى لا يلجع حروم الإيهنان قالوا جاء تريكو دولي تاوي عبدي لا حول ولا قوة إلا بالله أني الله وأكبر الله وأكبر الله وأكبر الله وأكبر لا إله إلا الله لا إله إلا الله مرة فسق بس رقيق أو أسكثرات محمد صلى الله عليه وسلم أو أترى دعوة لك ودي بقى بلاك وعسى بعد أبلاك بلان يو بلطوف بلطوف بلطوف بلطوف بلطوف أبلاك وعسى معي أبلاك يوم بلطوف ولين أترى دعوة لك مني báyìí lọ́sàrà ọ̀rọ̀ wà tó àkàtàlá tó ọ̀wà tó tó ọ̀nà nǹkan oríire ayé àtàkíyàmà àwọn òbí rẹ àwọn ọmọ rẹ orílẹ̀-èdè rẹ ló dàrú ìgbàsọ́jọ́ orílẹ̀-èdè ìlú ọlọ́kùnrin tó gbé tí wọ́n ti wà pàdé tààlà sọ́rọ̀ ọlọ́kùnrin tó wà ìsìlám assalamu alaikum warahmatullahi wabarakatuhu àwọn tí wọ́n sì rànlọ́wọ́ fún wa bí ìsìn máa lọ àwọn náà ni àwọn rádìá láti màlàlí ó naira jamilu a rukun kuji dada ona fani 5,000 naira bai na irwa lọ́wọ́ bá kàmẹ́ fani 1,000 naira wọ́n di kiri oṣuwa ìrànlọ́wọ́ tàà sí náà láàfin rí ìtò ìtì lọ kọlọ́wọ́ bá mọ́sàs rọ̀mọ̀lọ́wọ́ akẹ́mọ́nà wá sábà bó ti wà 0 da'in bank ni banki wa umar bin khattab islamiyya lokacin account umar bin khattab islamiyya da'in bank zero márùn nine eight two one wọ́n wọ́n sọ̀rọ̀ alẹ́ sàárì wọ́n á qur'an al-karim wọ́n lá ilaha illallah subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk naam السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníbèrè àkọ́kọ́ ní orúkọ òun ni Abdullahi Akọlani láti ìlú Kano ó ní ìkọ̀wọ́ ní ìgbà tí ṣe ọ̀pọ̀lọpọ̀ àjọ ó ní ẹ̀dá kò ṣe ó tọ́ fún àgbẹ̀ tó dáko tí ó bá kó èrè oko rẹ̀ láti kú pamọ́ di ìgbà tí ó bá ní bálù. ìbẹ̀rẹ̀ kejì tí ó tẹ̀lé òun náà ni alábẹ̀rẹ̀dák láti dùnú wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àjọ àwọn wá ní pẹ̀lú bí òjò ṣe dá mọ́ àwọn èèyàn lọ́wọ́ national bank of Nigeria ní tàbí wọ̀n sí pé òjò máa dá òjò orí rírọ̀ sí ẹ̀wà dáadáa ǹjẹ́ ó wà aláwọ̀ fún àgbẹ̀ tó gbin ẹ̀wà láti máa fún ẹ̀wà náà ní omi ọ̀nà tí òun bóyá yóò lọ máa ra omi ni àbí gbogbo ẹ̀ dáàmù ni àbí bóyá bákan ṣé ó wà aláwọ̀ fún fún ẹ̀wà yẹn ní omi ó bá wà aláwọ̀ fún fún ẹ̀wà yẹn ní omi tí wọ́n bá padà kó èrè oko rẹ̀ pẹ̀lú pé wọ́n ti ṣe àwọn ìnáwó mi lẹ́yìn pé òjò kọ́ lọ́rọ̀ sí directly ṣé wọ́n gbé táìgẹ̀ lé orí tí wọ́n bá àfẹ́sì ní àbí iye tó bá ń tàn kẹrẹ lọ́jà náà ni àwọn náà kọ̀ ọ̀tá. àdúgbò ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sànú àtúnṣe láti mùsùlùmí gbogbo nǹkan ní ìsìláàmù tuntun àgbẹ̀sọ́dá kó tó wá rí pé nǹkan yẹn kì lọ́jà lọ́jà ó sì kọ̀ lọ́jà tó bá pírísàvẹ̀ ìgbà tí wọ́n ti wọ́n àdúgbò pé mùsùlùmí tẹ̀lé àwọn ẹkùn ẹ̀kẹ́ ah, nǹkan yẹn wọ́n lọ́jà tó bá tó pírísàvẹ̀ tó bá tó pamọ́ ìtumọ̀ wọn sí ni kó ìgbà lẹ́yìn fújì ní ìtumọ̀ fara mọ́ àwọn ẹ̀kàn yẹn kọ́ lọ́jà tó mọ̀ bí ti pírísàvẹ̀ tó bá kò sí ìdísí lọ́dẹ̀ kò aburú bẹ̀. ẹ̀rẹ́ ẹ̀kì àgbẹ̀tọ́jà kó fẹ́ pé òjò wá jáde wọ́n wá di pé jẹ́ ìyàtọ̀ rẹ̀ pé zakati títẹ́ tó dùn ṣúgbà lọ́rọ̀ sí pé ìròkò yẹn two percent rẹ̀ ní ọ̀yọ́ àwọn zakati tẹ́ pé òun ló ṣe regulation ló ń ṣe wàhálà kankan five percent ní ọ̀yọ́ ìjọba ìgbẹ́ ìjọba wọn ibi àlọ́jà ní ọ̀yọ́ tà ìgbẹ́ ìjọba wọn ní ìjọba tìbù sí tó yọ ìgbẹ́ àlọ́jà náà ní kí ó tọ́ta nǹkan rẹ̀ àwọn zakati tẹ́ ọ̀ndẹ̀ èyí kàwé yẹn kí ó rọ̀ sí five percent ìgbẹ́ ìjọba ló ṣe wàhálà omi rẹ̀ five percent lẹ́yìn náà gbogbo tí يعني حديث nǹkan امام náà ni àdíṣì mẹ́mù wa ìlànà ìjọba wa nínú látọ̀rọ̀ àdàbí sílẹ̀m بعد عمر بن الخطاب رضي الله عنه كان روى إمام بن ماجه في سننه عن عمر بن الخطاب رضي الله عنه أول رمي سلم إن باسكو يمبايا في علم القلاع عنه وعنه قال هو أني كنت عاشر العشرة رحت من المحجرين عند رسول الله صلى الله عليه وسلم من يلاك وعوان مسجدات مكة اسمه بنا تعدي صلى الله عليه وسلم إيه؟ فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم وجد بجوار فقال يا معاشر المؤجرين كن يا وجوه محجرون الله أكبر خمس خسان اعوذ بالله ان تلقوهن كمان كمان مره في الدين بلوبا ثم الكبعين ان شاء على اي كتلة سين ان كمان نكمل ان على اي دواعي كل ما كنت كل ما ما ظهرت الفسفاء اسمة القوم حتى اعلنوا بها الا ابتلى بالتوا بيت بالتوائين واودا الذي لم تكن في اسلاف الذين مدوا àwọn èèyàn nímọ̀ wà bàjẹ́ àwọn èèyàn wà bàjẹ́ harun mọ̀sí hàn káàkiri wọ́n mọ̀ fún káwọn sí bàjẹ́ ìlú ti pẹ̀lú tuntun ló sí àmìdíà lónìí táwọn yẹn ń gbọ́ ìrìn àdáre wọ́n bàtà nìkan jẹ́ ọmọ ìrìn àdáre wọ́n kú ọmọ ìrìn àdáre wọ́n sì dìnnà wọ́n mú kí ọmọ ìrìn àdáre wọ́n alẹ́nu bí àwọn fi hàn ọlọ́wọ́ gbin àrùn kọkọlù wọn kọkọlù wọn yẹn irú ẹwà wò ní ìsinmi àmì lọ́ọ̀bà ọlọ́run ti ká kúlẹ̀ ọgbọ̀n ìpínlẹ̀ france kọ́nà bí lẹ́n tó kọ́ president wọ́n kẹ́ pé ẹgbẹ̀rẹ̀ fún tó kọ́ macron fún kẹ́ tó kọ́ president wọn tí wọ́n bú àwọn ìsinmi àti wò ní ìsinmi ọtún kọ́nà sí ẹran tó corona tó wọ́n jáfọ́ bẹ́ẹ̀ wọ́n láyà aburú yìí mọ̀sí fún wọn tí wọ́n bú àdé muhammed sọ̀tìlẹ̀ ọkọ̀ lásán ìfọ̀n wí jáde wí jáde bú àdé muhammed ó di ma bí lẹ́yìn pé yóò kọ́ rẹ̀ tẹ́gbẹ́ káàkiri ó di wa ju bá níbi sẹ́lẹ̀ ó wo àti èsù corona ní jù ó kọ́ra ní tóbi corona lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ tí wọn ó yà sọ fún ẹni tí wọn fún yà túbá nàìjíríà ọlọ́pàá ń bẹ̀rẹ̀ ọlọ́run ti kakó ní jù àwọn ẹ̀kọ́ pa ń jóni àwọn ọlọ́sì ìdílé number one number two anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní nínú àwọn tí wọn sọ àbúrú ما نكس قوم مكيال إلا ابتلى بالسنين والشدة المعونة àwọn èèyàn ní yé dín òsùn wọn kù àti kí wọ́n bá sọ sí gbogbo nǹkan máa lè fún wọn kí wọ́n nǹkan lè fún wa number three wọ́n náà ni mọ́ni alhawm zakati amuwali illa mọ́nà o kọ́kọ́ sama àwọn èèyàn ní yé máa bá yọ zaka tí wọ́n yà bá yọ zaka ọlọ́wọ́ bá sọ àwọn ọ̀tọ́ ọ̀mí rọ̀dù fún wọn máa rọ̀dù ọlọ́wọ́ jẹ́kọ̀dá dúpá lónìí àwọn ẹranko ọmọ dáúlà bàáyì àwọn nǹkan ọ̀sìn àwọn ẹranko náà bá ṣọ́rọ̀dù fún ẹ wo àdúgbò Suleiman alayhi salatu wasalam nígbà kan fún ẹjọ́rọ̀ odò ìjọba tó ti kọ́ ìṣàlá àmà bọ́rọ̀ lọ pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀bà bí adó ti dùn lómìnì ìdí àyíká wa mọ̀ nìyẹn ẹ̀sùn gbogbo ẹgbẹ́ káàkiri ọ̀gbọ́ ó dáadáa wọ́n lè bá àmà báyìí tó lọ kọ́mọ tó wà náà wà ń sẹ́bẹ̀ tẹ́sí mi lọ́wọ́ wa bihamdika la ilaha illa anta الناس أحفظك مطلوب إليك سبحان ربك رب العزة ما يصفون السلام على المسلمين الحمد لله نعم